أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله إخوة الإيمان السلام عليكم ورحمة الله wàbàrọ̀káàtùbì. Ní ṣókí, a dá ọpẹ́ tó pọ̀ fún Ọlọ́run, ọba alágbára ọba ọ̀kan ṣoṣo. Bákan náà látọrọ ìkáàtùjẹ fún ànábíwa Muhammad sallallahu alaihi wasallam. Ní ṣókí, mo bẹ̀lọ́ ìjókòó ní ka jókòó yìí ọlọ́njẹ́ kan tó wọ́n náà fèrè gbogbo tí ma ń jẹ́ sábà bí aburú tó lólùfẹ́ méjì ọwọ́ àdúrọ̀fà ọlọ́mọdé àti gbogbo wàhálà lórí àwọn ọmọ wa kan jẹ́ pẹ̀lú àlàáfíà kan kan dúkú bí náà gbogbo àwọn ìfáàsùn tí wọ́n wà ní kálẹ̀ àwọn kí wa torí àsìkò all protocol àjúlẹ̀ ẹ̀sà. Náà ọkọ ìyàwó tí bàbá yá wọ́n gbọ́ mi àti lọ́wọ́ mi bẹ́ẹ̀ díẹ̀. Bọ́yá kí n gbé. Ó pẹ́ ìjà ẹ̀jẹ̀ gbé kí lè wà kí lè kí. Fẹ́ rí kábàrà wa sọ òdodo ọ̀rọ̀. Yóò bó ní àti fẹ́yàwó ọ̀tẹ̀jọ owó ọbẹ̀, ọ̀rọ̀ owó ọbẹ̀ jẹ́ kọ́ ni pọ́blẹ́mù tá a ní ń sìn pọ́blẹ́mù bá ní ó pọ̀ kí n kẹ̀ fòkọ́sì lórí mẹ́ta sí márùn-ún mo bẹ́ẹ̀ náà fámìlì yóò lè dárò ọkọ ìyàwó nǹkan alákọ̀ọ́kọ́ tó kọ́ jẹ́ kókó òun ni bánà bí sọ fún gbogbo àwọn àjọkọ̀ ìyàwó pé ìtẹ́kù lọ́ha ìlẹ̀fà àdàbí ilé ká bẹ̀rù ọlọ́run lórí àwọn ìyàwó wa pàápàá téèyàn bá ti wá ní kọjá ìyàwó kan ìbẹ̀rù ọlọ́run rẹ̀ gbọ́dọ̀ nípa àdámọ́ ẹ̀mí ẹ̀mí máa ń fẹ́ ṣàbòsí àdámọ́ ẹ̀mí ẹ̀mí máa ń fẹ́ sí àdámọ́ ẹ̀mí èso a máa fọwọ́ bà á mo bẹ̀ lọ́wọ́ ọlọ́run bá mi kọ́ yín máa ṣe ẹ̀kọ́ bẹ̀rù ọlọ́run lórí ìyàwó gbogbo orin tọ́lọ̀ ń bá kó sí ìyàn lábẹ́ èyí òòjọ́ lórí ẹjọ́ kan ọlọ́run jẹ́ ọjẹ́ dáadáa mọ́tò ìjàmbá ìyẹn jálá kọ̀ọ̀kan wà. kókó ẹlẹ́ẹ̀kejì nínú tọ́ka ọkọ ìyàwó òun ni ọ̀rọ̀ àsọ̀bù ọ̀tà tí kò lóde láti máa ìwá àti rẹpẹtẹ sẹ́rí mú ò níyàwó kan ò ẹyọ kan tí ọba ní sùúrù kò ní níyàwó àpáńlé si sí ìṣèjọ nínú tíra nínú àwọn sàábé tí mò ń sọ yìí ìyàwó tó wọn nìkan dá ìbọn ó lé ní ogún nínú àwọn sàábé àgbàdo ìgbà táwọn àfáà tí wọ́n kọ ìtàn wọn wá ń sọ̀rọ̀ kí ló ṣẹlẹ̀ ni pé no nonsense sẹ́ni tó gbọ́dọ̀ sẹ́ pé kò lè lámùmára àwọn nǹkan kan kò ní sùúrù tá fi ń bá obìnrin gbé ìwẹ̀ ẹranko ní ọmọ rẹ̀ wọ́n sì máa rí wà ńlá rẹ̀ torí fóun náà ò ní jáde dáa yóò máa ra búrẹ́dì jẹjẹ sàárì gbogbo rọ̀mọ̀dọ́ náà yé mi yóò máa wá ganu sí àwọn fọ́ọ̀mù ọ̀fẹ́ tí máa ń wáyé ní àwọn mọ́sálásí kí wà láyé mọ́ lẹ́yìn ìṣèdọ́dà àwọn ọmọ pé à ń gbé fọ́ọ̀mù láàrin àwa tá a jọ ọmọ ìyá tá à ń ti ganu sí fọ́ọ̀mù kan ọlọ́sẹ̀ ìbílẹ̀ lọ wà láyé oúnjẹ táwọn ìyàwó mi bá ju ìfọ́ọ̀mù ọ̀fẹ́ èmi ìfọ́gbọ̀ ọ̀rọ̀ mi láti débẹ̀ afá ọmọ ń sọ ṣùgbọ́n ní ìsìn ìmọ̀ bí sọ́ọ̀rù ṣe fẹ́ tó èyí táwọn ìyàwó mi ti lọ́la lùbà ní kàlọ́dọ̀ ọ̀dọ̀ ọkùnrin tí ọba tí wàá lè ṣe sùúrù pẹ̀láwọn obìnrin kò lè kó bẹ̀rẹ̀ jọ ìyàwó ọlọ́run máa fún yín sùúrù alẹ́ ni sáré kímọ̀ èèyàn lè jẹ́ pòfẹ́sọ̀ èèyàn lè jẹ́ dọ́kítọ̀ èèyàn lè jẹ́ lọ́yà tọ́jọ́ wípé when it comes to the matter of wisdom he is at zero level. wẹ́ẹ̀ tó ìfowó rà mo bẹ lọ́run yíwú sáré kímọ̀ tà máa ń yàtà mo bẹ lọ́run kọ́ bá ń fún ọkọ ìyàwó ní kíni o ìkímọ̀.

bó ṣe yẹ kí n gbé ọ̀rọ̀ ìwárè ibi tó yẹ kí n gbé lè gbà rè ìyàwó ilé ìlọ yẹ kí n kọ́ sọ̀rọ̀ ìfún sáré iṣẹ́ mi náà fámílì mi ní ikima ó lè má wọ́n kí fámílì tìmí bóyá àwọn ìyàwó tẹ́mi ń bá dìl mo mà wá ẹ̀yìn mà wọ́n tẹ́mi bá dìl bóyá ńlọ àná tẹ́mi ọ̀bẹ́nu àwọn àná tọ́mọ rẹ̀ bá bímọ inú máa ń bí kẹ̀kẹ́ lórí fún un. àgbò lọ́dọ̀ rẹ sọ́dọ̀ mi tó kẹ̀wọ́ ọ̀kadà 150 ọwá ń pè mí ọ́n àná inú ọmọ bí ọdẹ bẹ́nu àná tẹ́ bá wá balẹ̀ àáfà àṣíròdé tó pẹ̀lú lórí fóònù sẹ́rọ̀ pé àná méjì ló bá wọn àná tẹ́yìn ń bá tọ́mọ rẹ̀ bí inú máa ń bí kẹ́ máa pè lórí fóònù ó ní sípẹ́ ẹ jẹ̀wọ́ ẹ̀yà ń dọ́kadà ẹ má jẹ́ káwọn èèyàn sì máa sọ fún un bẹ́ẹ̀ ṣe ń di máa jẹ kó lè mú ìsanwó fún dókítà lọ sí ìtù ẹ sáré dọ́kadà sí mọ́ bó ẹ̀jọ̀ torí ọlọ́run kó tó di báwo èèyàn mọ̀ ṣe fi sẹ́wọ̀n yẹn adé ti dá yé íńtánẹ́ẹ̀tì wọ́n ti gbé sí pépọ́ọ̀sì ní WhatsApp ó ti lórí iṣẹ́ bàbá ìyàwó ti rí ẹ̀yà sáré dọ́kadà sàrà ìgbà àdúgbò ọlọ́run fún ọlọ́mọ o àti ìyá àgbà hàn inú rẹ̀ wà tó yọ àṣàdúà sẹ́wọ̀n pé àná kanu ọba wọn ìkímọ̀ ní pé wà náà téèyàn bá bímọ ẹ̀ má pè lórí fóònù ẹ lọ bá lọ. Ìwé náà wà níbi èèyàn fi ń bá àwọn ìyàwó dí òun. Ara nǹkan tọkùnrin lè òun nìyẹn. Mo bẹ̀rù ọ̀hún máa bá mi kọ ní. Sáré nínú nǹkan tí ọkùnrin tó ní òun ni àlàáfíù wà sọ́tù. Ọkùnrin gbọ́dọ̀ gbẹ́ni tó jẹ́ pé yóò wà fún gídìn àwọn obìnrin bọ́lọ̀ ń ṣe dá wọn ọkọ ìyàwó ẹ̀fọn áòsì náà ti dá wọn وإن ضعفت تقيمها كفرتها وكفرها ha tó o bá sọ wípé àdàmọ́tọ́lọ̀ ń dá wọn ọ̀fẹ́ chéńjì ẹ̀ ọlọ́wọ́n dá wọn lẹ́fọ́ àwòsì èyí tó tún rí aláwàj crooked left wrist náà ti dá wọn ìwọ́ wá sọ pé ń tọ́lọ̀ ń dá wọ́gọ̀wọ̀gọ̀ ọ̀fẹ́ kó straight ànábì lọ́ọ́ máa ó ìtumẹ̀ ní pé òun lè níyàwó ọ ma kọ obìnrin kí ni jama ọ̀tọ̀ bá àwọn ìyàwó ànábì àsálà wọ́n ṣe tó dùn ànábì kódà ń dọ́kan débi pé ànábì ṣe ìlàáwù tó fọlọ́ ọ̀bùra tó wò lè fún máa kọ́lọ̀ kọjá bàbá yìí obìnrin lè provoke láìpẹ́ èèyàn gbá mi tọ́jẹ́ pa yóò sùn mọ́ ìyàwó tí yóò dá tó fátímọ̀ máa nàbí sọ́rọ̀ láàrin ọ̀sánlá ìyàwó fátímọ̀ provoke alì iná ṣe ń pè ní àbútù rọ ọkọ rẹ̀ wá kò lóore ọlọ́ọ̀sùn lábẹ́ ẹgi lórí ibi káfíwé yéèpẹ̀ abẹ ní ṣọ́ọ̀dù pẹ́pẹ́pẹ́ èèyàn bá sùn bẹ́ẹ̀ ara èèyàn ó yéèpẹ̀ ànábì wa wálé wọn sọ́rọ̀ láàrin wa ni ọ̀sán ọwá rí ìgbà yéèpẹ̀ mọ́ yá àbàtù rọ̀ ta ló lé àáfà wa ìbò òde ìyàwó Fátímà ìyàwó Fátímà sí wà mú àwọn obìnrin ọ̀gá níbo jàmọ́ o nínú àlùjáná àṣọ bí àlùjáná lè tó tó òkè ọkùnrin kọ́ọ̀gẹ́ ìwọ́ obìnrin ò ní wọ́n àlùjáná sí wọn lọ́lọ́ ni aláwọ̀ obìnrin tó ní ìdùn alálùjáná ìyàwó ọlọ́ọ̀bá ní kọ́kọ́ ìyàwó máa ṣe aláàbù déédé ó tún lọ́wọ́ ọkùnrin, yìí tó ti ní kọjá ìyàwó kan ṣe rí déédé ńlọpọ̀lọpọ̀ àwọn ọkùnrin àìṣe déédé la fi léwu àwọn àfáà ní déédé pín sí méjì aláàbù àgbà déédé méjì lè déédé alákọ̀ọ́kọ́ àlàádùn lùmùtọ́ wà láàádùn rẹ̀ lùmùfà déédé kan bẹ̀ta alágbára rẹ̀ alágbára ká máa pín oorun láàrin àwọn ìyàwó ìjọ́kọ̀ ọ̀kan ni o jọ́méjì méjì ni o jọ́mẹ́ta mẹ́ta ni o ọ̀sẹ̀ kọ̀ọ̀kan ni o fámílì kọ̀ọ̀kan wọn kó ṣe ń ṣe tiẹ̀ téèyàn bá lójọ́ mẹ́ta mo dá sí kéèsì kan tó lò á àáfàá yìí yọ wọ̀ lẹ́gbẹ̀ẹ́ ìjọ ọgbẹ́ mi ọfẹ́ yàwó nínú ọjọ́ méje yóò méjì lọ́dọ̀ ọ̀kan yóò lọ́jọ́ márùn lọ́dọ̀ ọ̀kan mo láàbá yóò kí màá tí ọ̀la fẹ́ yàwó méjì you are not a àwọn máa ṣe ó ṣe méjì ìkẹ́ ìjọ márùn ẹgbẹ́ wà lẹ́gbẹ́ yọ̀wọ̀ ní déédé wọ bẹ̀rù ìjọ kan náà láàmà pín fún wọn ọwọ́ nẹ́tíwọ́ọ̀kì wa lè ṣe kéde o ó lè wà available jùlọ àwọn lọ mọ̀ pé níjọ́ méjì lè jì kí èsè tàbòsí ara lè mú òfin bí kọ́ má mú òfin bẹ́ẹ̀ lápẹ̀rẹ̀ mo wà lọ́dọ̀ eléyìí ó ń ṣe nǹkan oṣù lọ́wọ́ eléyìí free fẹ́ẹ̀sì tẹ kọsù lọ́wọ́ tẹ́ máa kọ́kọ́ bò ó ó tún nígbà méjì ké ní owó bọ́lá wọ́n tí mo tọ́jú ọ̀rẹ́ lọ́bẹ̀rẹ̀ ní máa mo tó lọ ọ̀dọ́ ọ̀tọ̀hún mo tó àbá mo tó padà wá bí ó ṣe lọ́wọ́ nẹ́tíwọ́ọ̀kì ṣùgbọ́n mi ó máa máa ń fi jẹ ìyàwó kan rẹ̀ gbogbo ẹ̀yin ọkùn tẹ́ ẹ bá ń ṣe bẹ́ẹ̀ ẹ ìṣe èèyàn rẹ̀ ẹ ìṣe èèyàn rẹ̀ èèyàn kúlẹ̀ yìí náà ẹ̀ ń fara ní ìyàwó onímọ̀ ọkùnrin ó gbìyànjú àti ṣe déédéé lọ bí ó ṣe pín oorun yóò gbìyànjú àti máa súnmọ́ wọn láti satisfy wọn sexually yóò gbìyànjú àwọn nǹkan míì tí máa jẹ́nu obìnrin ó dùn ẹdí má pẹ̀lẹ́ ní ìwà èèyàn fẹ́ ra sọ léyà fúnyàwó ọkùnrin tó bá bẹ̀rù ọlọ́run kò gbọ́dọ̀ ra sáfẹ́ẹ̀tì fọ́kàn kọ̀rọ̀ àgẹ́lẹ̀ fọ́kàn kò ṣe déédé ṣùgbọ́n àwọn kẹ́kẹ́ bẹ déédé ọ̀wọ́ ìkan sára ẹnu ẹgbọ́n mi ò tóun bá fẹ́ ra aṣọ ilé yá sọ́rọ̀ mi yé ń sìn yóò lo ìdáàbò trọ́pà mẹ́rin ìkan lẹ̀pa sáńdè ni trọ́sà mẹ́ta ṣe kí ni o ọwá ní àwọn àfáà ti ní àmọ̀ ṣe déédé trọ́sà mẹ́ta ní ìfún yín alábò tí ó fò ní o ṣe déédé ipẹ́ ni o ṣe déédé bẹ̀rẹ̀ ní sọ́ọ̀fù aṣọ tó ṣe kí ni o ṣùgbọ́n yẹ quantity déédé ọ̀wọ́ bẹ̀rẹ̀ ara déédé tà lágbára nu jama ìyàwó kan ọmọ ọmọ oko jẹ́ ndómi alọ́mọ oko èkó pápálá ànàmọ́ àwọn tí máa jẹnu déédéé ní kọ́ ọ̀rọ̀ àánú lékun ìyàwó kan èkó ló ti lọ fẹ́ indomi nọ́dúùsì kankan àwọn tí máa jẹnu ìtí máa jẹ ọ̀fẹ́ mi déédéé wọ̀ ara kan ọ̀yà ó nídìí medical attention àsanwó oògùn rẹ̀ àmì nítorí ẹni pé mo rògùn seven five bóyá ìwọ náà ta seven five no tẹ́ ẹ bá bùkè ju seven five ààbò tilẹ̀ ṣe torí pé seven five tẹ́ ẹ fóun advantage ló jẹ́ fún owó bìtẹ nǹkan mi eléyìí kìí ṣe ká advantage rẹ ṣe fún ẹ sojúṣe nílé lórí mi. àwọn déédéé tá a wà lágbára òun lọkàn jẹ́wọ́ kí mo fi èmi ò kì í nífẹ̀ẹ́ obìnrin bákan náà bíwá obìnrin bá ṣe rí mi obìnrin kọ̀ọ̀kan mo máa ń sọ bẹ́ẹ̀ yìí bẹ́ẹ̀ jó bí iṣẹ́ arákùnrin níyàwó kan méjì mẹ́ta mẹ́rin wà láìkèrè sórí ibi àṣà Yorùbá faramọ́ ìlànà Ọlọ́run ni kódà ó tún jẹ́ ìrànlọ́wọ́ obìnrin ṣé ọmọ gbé general of Nigeria ó níyàwó kan lẹ́gàlè ìyàwó ẹ̀ náà lọ́ọ̀yà ọ wá ní àwọn kọ́ńkú báyìí àwọn àmì kan pọ̀ síta nígbà bọ́lá àjòkú wọn wá ń kó àwọn ọmọ wa ìyàwó bọ́lá àjòkú ń bẹ lọ́nà ẹ̀sọ́ ọmọbìnrin náà wọ́n lòdù bí tẹ́ ẹ bá rí àwọn ọmọ yẹn wọ́n jọ bọ́lá àjè bí ìmọ̀mọ́ wọ́n jọ bọ́lá àjè bí kéyọ bọ́lá bí kí mo pè é bí ìmọ̀mọ́ fẹ́rù láìkù báwọn lẹ́fẹ́ káwọn àmọ̀sùn mo wá gbogbo wa déédé ọkàn àlágbára lórí ọkàn ọlọ́run ló nìyàn ṣùgbọ́n o fà ní ìlú kúlà pàtàkì àwọn bá wá jẹ́ ọkùnrin náà ẹ máa wà á kan tẹ́wàá pàtàkì lórí ní ìparí kí n Bẹ́ẹ̀rí ara tí máa fa kí lé máa gbóná. Òun ni kọjá pé ojúṣe ọkọ ìyàwó lábala ànáfàkọ̀ alàlẹ̀ ìyá. Sánáwó lórí fámílì. Mo bẹ̀rẹ̀ fún ọkọ ìyàwó, àríṣìkì yóò tún máa Wà ní pọ́pọ̀ sí. Mo ṣàìsàbí àwọn ìyàwó mi gan náwó jè mí lọ tẹ́lẹ̀ bá ti wọ́sọ́ bí mo ṣe wọ́sọ ìmọ̀ọ́dé Saudi Arabia èmi ò ní di glove mi ní di nìkọ́ọ̀bù mi ní di sọ́ọ̀tù mi ní di iye ogun àwọn táwọn obìnrin aṣọ ẹyọ kan tẹ́lẹ̀ wọ̀nyí ó ti dé mi dé Saudi. ẹ wà rí wípé ìnáwó lórí ìyàwó mo bẹ lọ bí àfa àti tọrọ ìyàwó ọmọ bí àwọn ọmọ tí ó kọ àwọn alálùbáríkà fún mi ọmọ náà ó kù dé ìnáwó mi ìtúkọ ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin mìí náà wọ́n àtẹ̀rù ọlọ́run lórí ìnáwó lórí ìyàwó ọkọ ìyàwó ẹ̀ẹ́dùn gbìyànjú dáadáa ọlọ́run máa ń lo nǹkan yẹn láti pa náà tí ń bẹ lára obìnrin tẹ́lẹ̀ lórí ọ̀rọ̀ ṣùgbọ́n ọkùnrin ìnira ló ẹjọ́ sòtọ́rọ̀ fúnra wa ìnira ni fáwọn obìnrin yàwó lé wọn ìnira ìnira kejì ẹ̀ tó ṣe déédé ìnira dílé lò ìnira kẹta òòtò wá náwó lé lórí fámìlì ni ọmọ gbóná bí ìnira yẹn bá ṣe ń pọ̀ tó ilé rẹ̀ àṣọ ti ọmọ wà ṣùgbọ́n gbónára kan ń bẹ lára ẹ̀ òun náà wá ronú pé ah, àwọn obìnrin náà máa ronú sábà dá wà sí ah, àpò àlàyé ah, àpò òsì lè máa náwó lé alórí mo ti róbè sọ́sọ́ bẹ́ẹ̀ nígbà tá a bá wọn parí ìgbà sí wà láyé sí máa tí bá ti ṣe nǹkan lóúnjẹ kan ṣùgbọ́n á wọn ọ̀sẹ̀ yọ ọ̀jẹ̀ ní àtàwọn ọmọ rẹ̀ tó wà láyọ̀ wà very responsible bó ti fẹ́ àwọn kejì kò torí ẹ̀ dín ojúṣe rẹ̀ kù ọkọ ìyàwó ọlọ́run jẹ́ máa lo òkè nínú oore ẹ̀rí fójúṣe ní lórí nínáwó ẹ̀ ń pe ọlọ́run máa fi tún dé ìnira kù ní ìparí àdúrà súnmọ́ àdúrà ṣe nígbà mi ogun tá a i jẹ́mọ̀ tí mo bèèrè ara wọn ọkùnrin tí wọ́n da ṣùgbọ́n náà fi ìyàwó fíríàwó náà ti wà ṣe àrí bọ́lá bá fi ìyàwó fíríàwó náà ti yàn bó ṣe nǹkan ọ̀dà tó ìfẹ́ rẹ̀ ò ní yọ ìyẹn lè ní ṣe máa ń sọ pé gbogbo ń bá a bá fẹ́ dáwọ́lé lórí ẹ̀kọ́ máa ṣàdúrà tẹ́ ẹ bá ti ń bẹ lọ́hùn

Sáré ìfẹ́ máa dalé rúfẹ́ máa kò kọ ọ̀bànújẹ́ láwọn alé wáyé ẹ̀kùn kọ ọ̀bànújẹ́ fún ìyàlé abẹ́ ẹ̀kùn fúnyàwó abẹ́ ẹ̀kùn fáwọn kan tí ewu kan wọ́n ní kó jẹ́ ọ̀bà àti sọ lójú ọmọ rẹ̀. Àwọn kan máa ti máa pàrọ̀ kò ọ̀bànújẹ́. Obìnrin kan ń bẹ láyé àwọn sálàf àwọn ènìyàn sálọ ọ̀bẹ̀nu tí a tún fàtúrà àrùsà fáwà lè sàbúrì. Ọwọ́ wá sínú ilé Abu Muslim Al-Khawlani ara àwọn tó kéwú lọ́dọ̀ àwọn sàbẹ̀ yìí. akụkọ àkókò ọ̀bànújẹ́ fúyàwó ẹ̀bí ìwọ ọmọ ṣe ìdìjẹ̀rẹ̀ fọ́kọ rẹ ọba dáná ọba fọṣọ ọmọ wàhálà ọkọ rẹ dẹ̀sùn mọ́ àwíyà lọ́bí àwọn àǹtọ́jẹ́ president mùsùlùmí jọ́nà tó ò lè ní kọ́bọ̀ ọwọ́ ọmọ ọ̀dọ́ ni ni ti wọn bá ti délé ojú ní bá dé Sàláwọ́ aléèkùn fàálẹ́ ìfún sọ́rọ̀. Ìyàwó ti change. Kí ládé ìyàwó ọ̀hún bẹ̀rẹ̀ mọ̀kẹ́ká sọ̀rọ̀. Ẹ̀sùn máa bùkún sí Màlùkà, ẹ̀sùn máa mọ̀ àwíyà, òdìdí president, ìyàwó ń jẹ ní ẹ̀yìn àfọwọ́ ọ̀fọ́sọ, ẹ̀lẹ́ ní gbogbo aníwọ́ sí máa ń ṣe, ẹ̀lẹ́ ní gbogbo aní slọ́ọ̀tì ájì, ẹ̀lẹ́ ní kọ́ra bàálù fún àà. Kí ló dé? President wà fún gbogbo ayé, èdè ó bá nílì nìkan. Ó lẹ́nìkan ti kó bọ̀ ẹnìkan ti sọ̀rọ̀ bú èéṣe báyìí lánàá àbú mùsùlùmí bẹ́ẹ̀ lọ́nu mọ́sálásí ọ̀dẹ̀ sí náà fi ara kábèjì ọba tẹ́wọ́ sí sọ́mà pé Allahumma mọ̀nà ọ̀bàbà aláyà zàwùjá ti fa àmì ìbásọ̀rọ̀ ha ìwọ ọlọ́run ẹ̀ńtọ́ wá dalé mi rú ọlọ́run bá ń kọ ojú ẹ̀ ojú ẹ̀ bẹ́ẹ̀ fọ́ Gbogbo ẹ̀yìn dalérú, ilé ẹbá fẹ́ dalérú, àwọn òní kójú ọ̀fọ́ ìbọn bá tọ́ sí yín, bẹ́ẹ̀ sí ní ráyè dalérú, ọlọ́run ó gbé fún yín. Ọkọ ọmọ tó ti ń bojú ní kẹsẹ̀ gbà ní ó ti ń bojú kẹtó ẹlẹ́yà ni màmá rẹ̀ àáfàá súnà bàbá rẹ̀ ìlànà tọ́lọ́ ni wọ́n fi kọ́ ẹsẹ̀ lọ́gbọ́dọ̀ tó kú ẹmú pàdé wa ní àlùjáná ọlọ́run